kódà tó bá ṣẹlẹ̀ sí yàn tí nǹkan ẹ wá dùn yàn tí ẹ lè máa sọ pé àwọn ah, àta ni mo ṣẹ̀ báyìí tí nǹkan báyìí ṣẹlẹ̀ sí. ìbéèrè náà ó ní í ṣe pẹ̀lú àdíọ́kàn yẹni lánàá tá a bára wa sọ̀rọ̀ àtàwákùlù yẹni gbáralé Allah a ní lára nǹkan tí máa ràn án lọ́wọ́ òun náà ni kí ìyẹn gbáralé kí ẹ gbà pé gbogbo nǹkan ọ̀dọ̀ ọlọ́run ọba ló wà nínú nǹkan tó ọba kádàrá ni so ìkan kí nǹkan tó bá ṣẹlẹ̀ sí yàn ní dáadáa kí ọlọ́run ló kádàrá ẹ̀ ní ọlọ́run rẹ̀ so nǹkan ọ̀gbọ́dọ̀ wá ṣẹlẹ̀ sí yàn kó wá di pé wàá mọ kegbe wàá mọ fi gbé ta ta ni mo ṣe ọmọ àmọ fi kọrin pàápàá tí ó jẹ agbègbè kan ẹlòmíì gan ni a kò dá o a. ìyá alágbájá gan ni kò tẹ́ ẹ ní sọ pé ta lòun ṣẹ̀ mọ́ yóò ní ìyá alágbájá iṣẹ́ ẹ jẹ́ o ọlọ́run ti ọlọ́run ti fojú ẹ ọ sòwélé yóò da lára wípé ìyàn yọnu sí nǹkan tí ọlọ́run bá kádàrá ni ànábì dẹ́ sọ fún wa pé nínú nǹkan tí ó da ó ní ẹni tí ó sì nu wa mọ̀nlátọ́mọ̀lẹ́kọ̀dọ́ wàṣàpàlùjòyò wọ̀dá àbídáwàlìjà ìlíyà kò sí nu wa ẹni tí àdánwò bá ṣẹlẹ̀ sí àbí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí tí ó wà máa fi gbé ta ọ̀já bìdáwà jàìníyà yóò wà máa sọ̀sọ́kúsọ bí aláìmọ̀ kan bí ààrẹ tí ó ń gbọ́ lọ́wọ́ bá gbọ́ irú ẹ̀ òun náà ni ẹni tí ó bá ń pariwo bẹ́ẹ̀ pé ta ni mo ṣe ẹ mọ́ ṣe ẹ mọ́ ṣe eré sí mọ́ kíní kan ilé ò da kí èèyàn jìnnà sí i so irú mùsùlùmí tó bá ń ṣe ilé ó tún máa mọ ṣe ọlọ́run látara àdánwò tọ́lọ́run bá tún fi kàn án ni. kẹ́ni ẹ máa sọ kó sọ pé inna lillahi wa inna ilayhi raji'un nígbàkigbà tí nǹkan bá ṣẹlẹ̀ síyàn èèyàn kú fún yàn ni àbí àìdá kan ṣẹlẹ̀ síyàn ká máa sọ yẹn inna lillahi wa inna so ilé yóò jẹ́ kọ́lọ́n bá máa ṣe àbípadà dáadáa fún yàn. àpèjú yẹn sí tí ọkàn yẹn bá fẹ́ máa rògbò kúrò nǹkan tí dáa but ìyẹn máa ń kàn tó lọkàn yẹn pé kíní yẹn kí máa rò but kíní yẹn ti ìròyìn yẹn ti padà jẹ́ pé wá padà sọ́kàn yẹn tó yẹ kí wọ́n rò kíní yẹn lè máa ṣe jẹ́ pé yẹn kò lè máa wá sọ́kàn yẹn. tọ́ ìmọ̀ sí nínú ọ̀rọ̀ ìbàjẹ́ ilé ayé gbogbo àwọn ilé yìí ó wà nínú iṣẹ́ ṣàìtọ́ọ̀nù ni òun náà ni máa ju ròyíròyí síyàn lọ́kàn so nígbàkígbà tí yàn bá ti wá ń ṣe ròyíròyí ìmọ̀ nípa ọlọ́run ni àbí nípa àmì ọlọ́run àbí nípa àwọn nǹkan míì bẹ́ẹ̀ yẹn tó wá ń jẹ́ kí yẹn tó fẹ́ máa gbé yàn kọlu ọlọ́run kí yàn máa ṣẹ́rí ẹ̀ padà lára nǹkan tí wàá jẹ́ kí ọkàn kó máa stable òun ni kí yàn máa kún fún ọ̀pọ̀lọpọ̀ adkar àzikáàrù òun ni ìmọ̀ rántí ọlọ́run bá lọ́pọ̀lọpọ̀ àwọn míín wà tá a mọ̀ ṣe tábà kírun tán ká mọ̀ ṣe ilé àwọn míín wà tó ṣe pé kò bá àsìkò kan múlẹ̀ ká mọ̀ ṣe wọ́n lọ́pọ̀lọpọ̀ ká mọ̀ ṣe subhanallah alhamdulillah wàlá ilaha illallah wàlá akbar àbí ńgbà tá a bá ti ń ro ìrokúro yẹn ká ṣe ìtàádà àwùdùbílá ìmìnà ṣètò ìrọ̀jì ká lè gbọ́kàn kó mbẹ́ àbí tá a bá ń ro nípa ọlọ́run ọba ni ká ṣe la ilaha illallah àbí nínú àwọn afkaru mi tó pọ̀ dáadáa tó gba wọn ti sọ̀bàhíyà wa tá a mọ̀ ṣe láàárọ̀ láàárọ̀ a mọ̀ ṣe lọ́sàn lọ́sàn a rẹ̀ tún máa ṣe lóòrèkóòrè tí a níjẹ́ kó yẹ̀ lórí àwọn wa inú ẹ̀ olànàbí ni ká mọ́ jẹ́ kí àwọn wa kó yẹ níbi ìmọ̀ràn rántí ọlọ́run ni pé gbólóhùn méjì kan á wà tó ṣe pé ó fúyẹ́ lórí òṣùwọ̀n ó dẹ̀ wúwo lórí àwọn ona ni subhanallahi wa bihamdihi subhanallahi alazim pé ká máa sọ ilé lọ́pọ̀lọpọ̀ ilé a máa jẹ́ kí ọkàn yàn kó máa kúrò níbi ròyìnròyìn pàápàá jùlọ àìdá tí ó máa rò nípa ìwà ìbàjẹ́ àbí àmì máa yẹ tẹ́lẹ̀ àwọn olùkọ́ wọlé ọ̀fà yẹ tẹ́lẹ̀ àfisànà. eléyìí ni